Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Ẹ káàárọ̀ ní ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi o ṣé dáadáa la jí ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní fún ọ á ṣílẹ̀kùn ẹ̀rí rẹ fún ọ ohun tí òun retí yẹn lórúkọ Jésù ìrètí rẹ kò ní já sófo ayọ̀ ló máa gbọ́ wàá gbọ́ inú dídùn pé ayọ̀ tó máa mú kó jíjú ọpẹ́ ó gbà lónìí bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lónìí olúwa yóò súre fún yín olúwa yóò bùkún fún yín ọlọ́run yóò sojú rẹ̀ á mọ́lẹ̀ sí yín lára àánú àti ojú rẹ̀ ọlọ́run yóò máa bá yín gbé ìmọ́lẹ̀ ọlọ́run yóò tàn sórí yín yóò sì fún yín lálàáfíà ìbùkún abrahamu isaaki àti ti israeli yóò wá sórí yín májẹ̀mú ẹ̀mí gígùn ẹ wọnú ẹ lọ lónìí bẹ́ẹ̀ ni yóò rí ogun tí ń yẹ ìlérí nínú ayé ọlọ́jọ́ òbí kan lónìí ogun yẹn ṣẹ wọlẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí àwọn ìlérí ọjọ́ pípẹ́ yóò ṣẹ lórúkọ jésù olúwa wa àmín fílípì orí one ẹsẹ̀ twenty eight òun la fẹ́ kà láàárọ̀ yìí ìwé àwọn ará fílípì orí one ẹsẹ̀ twenty eight bíbélì pé kí ẹ má sì jẹ́ kí àwọn ọ̀tá dẹ́rù bà yín nínú ohunkóhun èyí tí í ṣe àmì tí ó dájú fún ìparun wọn ṣùgbọ́n ti ìgbàlá yín àti èyí ni láti ọwọ́ olúwa ni. hallelujah bíbélì ń gbà wá níyànjú pé ẹ má jẹ́ káwọn ọ̀tá dẹ́rù bà yín nítorí pé ìparun wọn dájú bí wọn bá ronúpìwàdà ó ní ìgbàlá tiwa dájú. mo fẹ́ kó yé wa wípé ọ̀kan lára ohun èlò tí ọ̀tá máa ń lò jù láyé ó ní ẹ̀rù wọ́n dẹ̀ mọ̀ pé táwọn èèyàn bá ti ń bẹ̀rù irú ẹni bẹ́ẹ̀ máa di ẹrú ni sọ bíbélì wa ń sọ pé ẹ̀yin tẹ́ ẹ bá ti nígbàlà ẹ̀yin tí ẹ ti jẹ́ ọmọ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti fìgbàgbọ́ yín sínú jésù kristi ó ní ẹ má jẹ́ kí ẹ̀rù àwọn ọ̀tá yín kó bá yín ó ní ìparun wọn dájú tí wọn ò bá ronú pìwàdà ó ní ìgbàlà tiẹ̀ sì ti dájú so máa gbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ti là sílẹ̀ fún ọ build your confidence build your courage and God will fight your battle for you in the name of Jesus ẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín láàárọ̀ yìí gbogbo ọ̀tá tí ń dẹ́rù báyé rẹ̀ kí wọ́n ṣẹlẹ́yà bólúwa ti wà tí ẹ̀mí ẹ̀ sì ń bẹ láàyè ẹni tó gbéra rẹ̀ kalẹ̀ bí ọba tí ń halẹ̀ tí ń jẹ gàba lórí ayé rẹ̀ tí ń ní ọ lára lórúkọ Jésù kó fi ìtìjú yadi bẹ́ẹ̀ ni olúwa kó gba ohùn lẹ́nu rẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí gbogbo ayé ó fi máa bẹ̀rù ọlọ́run láyé rẹ̀ lórúkọ Jésù kó ṣẹlẹ̀ báyìí kí olúwa kó jà fún ọ kí àwọn èèyàn bẹ̀rù ọlọ́run láyé rẹ ó ti rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n dojú ogun kọ níbi iṣẹ́ yín tẹ́ẹ̀dẹ̀ ṣẹ̀ tí wọ́n ń bá yín ja ìjà owó àti lára lónìí kí olúwa gbè yín níjà bẹ́ẹ̀ ni kí olúwa gbè yín níjà kẹ́ ẹ borí ogun yẹn ó ti rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n parọ́ mọ́ tí wọ́n ń takò yín lórúkọ jésù ọlọ́run yóò kó yọ gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ ìyà àkóbá lọ́wọ́lọ́wọ́ báyìí àánú látòrí ìtẹ́ kó kó yín yọ bẹ́ẹ̀ ni kó rí ẹ̀yin abiyamọ tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí lórí ọmọ ẹ̀ ní ṣọ̀fọ̀ lórí ọmọ ẹ̀ ní sọkún ìròyìn tó gbọ́ lókèrè nípa ọmọ rẹ tó ń pa ọ́ lẹ́kún pẹ́ ọmọ olúwa olúwa yí padà ó di ayọ̀ bẹ́ẹ̀ ni o ní gbọ́ ibi látọ̀dọ̀ ọmọ o ò ní gbọ́ ẹkún látọ̀dọ̀ ọmọ ayọ̀ ló máa gbọ́ bẹ́ẹ̀ ni kó rí àlàáfíà ọlọ́run kó jọba nàìjíríà kí olúwa kó ran nàìjíríà lọ́wọ́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 láti the African Church Solution Camp àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ire ayọ̀ lọ́wọ́ olúwa ire àlàáfíà èmi ti rí rẹ̀ gbà èmi ti rí rẹ̀ gbà ó rà wá bá o èmi ti rí rẹ̀ gbà mo rà